wàkàánà lọ́hùn bìkúlì ṣẹ́yìn alima àlìmọ́ aláwo sì ń jẹ́ olùmọ̀ nípa gbogbo nkan. now kùránì tí àwọn amadíyà kùránì wa táwọn amadíyà tún sédè yorùbá nínú àyà yìí àwọn tún sí pé ṣùgbọ́n òjìṣẹ́ ọlọ́run ni àti òrùka. àwọn ànábì ọlọ́run àti òrùka àwọn ànábì ọlọ́run àbí tẹ́ ẹ túkọ̀ òun <laughs> lógun lẹ́kọ̀ọ́ ìtẹ́ ẹ tú nìyẹn náà àwa bí wọ́n léèrè pé wáì tẹ́ ẹ fi túká támà nàbì yéèn sí òrùka àwọn ànábì ọlọ́run èyí ti ṣe tí ẹ̀yin ọmọlẹ́yìn Gulam amadu tẹ́ ẹ fi túmọ̀ kátámọ̀ nàbì yíìn sí òrùka àwọn ànábì ọlọ́run ohun tí wọ́n sọ fáyé ni pé wọ́n ní ìtumọ̀ kátámà nínú èdè lárúbáwá ni òrùka. a ní òkè ìtumọ̀ kátámà ni òrùka dictionary wo ló tu bẹ́ẹ̀ wọ́n ní àwọn dictionary lárúbáwá èyíkéyìí ń bẹ àwa lọ sínú dictionary dictionary o kí ló túmọ̀ káátámọ̀ sí dictionary sọ pé òun túmọ̀ ẹ̀ sí nǹkan méjì kì í ṣe nǹkan ẹyọ kan òun túmọ̀ ẹ̀ sí òpin òun sì túmọ̀ ẹ̀ sí òrùka èdè lárúbáwá when you say khatam khatama àti khatim ó túmọ̀ sí òrùka àti òpin àwọn amadíyà wá mú òrùka wọ́n fi òpin sílẹ̀ èyí tí ṣetán fi mórùka tí wọ́n fi fi òpin sílẹ̀ ìdí ni wípé mirza gulam ahmadu alikazabu ó ti pèrè ẹ̀ lánàá bí ọlọ́run fún wọn ó ti pèrè ẹ̀ lógìsí ọlọ́run fún wọn wọ́n sì ti tẹ́wọ́ gbà á. ìyẹ̀gbọ́n tí mo wíyé ó pèrè ẹ̀ ní ànábì ọlọ́run fún wọn ó pèrè ní ògìsí ọlọ́run fún wọn wọ́n ti tẹ́wọ́ gbà á ohun tó lè mú kíjọ amadíyà yọ òrùka àwọn ànábì kúrò nínú kùránì wa tí wọ́n tú sí èdè yorùbá àfìgbà tán bá tó gbà pé ọ̀gá àwọn kì í ṣe ànábì ọlọ́run mọ́ kì í sì sójì sí ọlọ́run mọ́ pákásí. mo rò pé ẹgẹ́ sì tí mo ń sọ yìí ìjọ amadíyà sẹ́ alukurani tó ló ń sọ̀kalẹ̀ fánigbà muhammad àwọn náà túmọ̀ tiwọn sí èdè Yorùbá lórí àyà yìí nígbà tán fẹ́ túmọ̀ wàkátàmọ̀ nàbì yìn wọ́n ní ànẹ́bì sì jẹ́ òrùka àwọn ànẹ́bì ọlọ́run <laughs> ànẹ́bì di òrùka fún Ádámà ó di òrùka fún Núhù ó di òrùka fún Ibrahimu ó di òrùka fún ànẹ́bì Musa ó di òrùka fún ànábì Ìsá lọ́dọ̀ ìjọ amadíyà òpùrọ́ ni yín òpùrọ́ ni lódodo ni pé the word katama is ambiguous is a word capable of having more than one meaning. Yes, accepted. Katama means a ring in dictionary, it also means the end, the final, the last. But the Ahmadis choose ring instead of final simply because they have accepted their leader, Mirza Ghulam Ahmad, as a prophet of Allah and a messenger of Allah. Not only that, they also believe that there are other prophets after Mirza Ghulam Ahmad. Therefore, to take final as the meaning of Khatam and Nabiyyin, it is impossible for them. But we Muslims, that we know that no other prophet after Prophet Muhammad will take final, the last, as the meaning of Khatama Nabiyyin. Okay? The, le- the lecture will be bilingual because some do not understand Yoruba language. Also, part of the book of Mirza Ghulam Ahmad is written in English language. So, translation will be the order of the day, inshallah. nísìnyí àwa mùsùlùmí a dúró sórí pé ìtumọ̀ káátámà nàbí yìí ni òpin àwọn ànábì ọlọ́run ìjọ amadíyà wọ́n dó sórí pé ìtumọ̀ káátámà nàbí yìí ni kíni òrùka àwọn ànábì ọlọ́run both of us when we go to when we go back to dictionary we will find out that khatama means ring and last ring and last. But the caution here is that dictionary can never say the, the final say on the meaning of the Quran because Quran was not revealed to language as an entity or as a person. Rather, Quran was revealed to Prophet Muhammad. So the first translator of the Quran is Prophet Muhammad, not dictionary. Ìgbàkígbà tí ọ̀rọ̀ kan bá nítumọ̀ méjì nínú language tàbí jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́ sì lu ọ̀rọ̀ náà nu Quran kì í ṣèwé atúmọ̀ èdè ló máa yanjú ẹ̀ no ànábì tọ́lọ́n fi kùránì ràn ló máa yanjú ẹ̀ torí pé ẹni tí wọ́n fi iṣẹ́ rán òun lọ́mọ̀ tó mọṣẹ́ tẹ́ fi rán òun ju ẹlòmíì lọ. Naam. Ká tó wá lọ síbi ìtumọ̀ wo ni ànábì túmọ̀ rẹ̀ sí? Si? mo tún fẹ́ fi àsìkò sọ fún wa wípé ẹnìkan ò lè di òjíṣẹ́ ọlọ́run láì kọ́kọ́ di ànábì ọlọ́run. ẹnìkan ò lè di òjíṣẹ́ ọlọ́run láì kọ́kọ́ di kíni ànábì ọlọ́run. èyí ló mú kí àfàwà ibùnú sọ nínú tírà yìí wípé. فإن كل رسول نبي ولا ينعكس ولا ينعكس therefore gbogbo òjísí ọlọ́run lànàbí ọlọ́run àmọ́ kì í ṣe gbogbo ànábì ọlọ́run lòjísí ọlọ́run the simple difference between the prophet and the messenger Ibn Kathir says, all messengers are prophets, but not all prophets are messengers of Allah. Why? The reason is clear. Before ohun tí ń jẹ́ nàbí yù ó yàtọ̀ sí ti ń jẹ́ rọ̀súlù ohun tí ń jẹ́ nàbí yù ìpìlẹ̀ nínábà ìró ìkọ̀kọ̀ ìró ìkọ̀kọ̀ èyí wọ́n jẹ́ ànábì tí wọn ò jójúṣẹ́ wọ́n jẹ́ ànábì lórí pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ máa ṣe nǹkan báyìí ìwọ ìyàwó rẹ àti àwọn ará ilé rẹ̀ tó bá ti di wípé lọ jíṣẹ́ fáwọn èèyàn báyìí lọ jíṣẹ́ fáwọn èèyàn báyìí onítàn ti di kí ni ògìṣẹ́ ọlọ́run nìyẹn gbogbo èyí tẹ́ wá ń kura yín lògìṣẹ́ ọlọ́run lónìí òpùrọ́ nìyí o torí wípé fún wípé ànẹ́bì ti jẹ́ òpin àwọn ànẹ́bì ọlọ́run ẹnì ò sì lè jẹ́ ògìṣẹ́ ọlọ́run láì jẹ́ ànẹ́bì ọlọ́run. tọ́ba wa di lọ́la ibi tá a bá dé yìí ẹ jẹ́ ká fi igi gún un níbẹ̀ ògo Allah tọ́ba di ní ọ̀la kí Allah kó dá ẹ̀mí wa sí kó sì fún wa ní arísìkì àti àlàáfíà ara láàtún fi lè kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí. a ti bá ọ̀rọ̀ débi pé ìtumọ̀ sábà fún kátámà nàbí yín ìyẹn àwa mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé o ní òpin àwọn ànábì ọlọ́run ìtumọ̀ tí ìjọ amadíyà nìkan sọ tó fún kátámà nàbí yín o ní kí ni òrùka àwọn ànábì ọlọ́run mo wá sọ pé ohun tó fàtẹ́fi fún ní ìtumọ̀ òrùka àwọn ànábì ọlọ́run o ní wípé. wọ́n ti sọ gulam amadu wọn di ànábì ọlọ́run òun ló sọ rẹ̀ di bẹ́ẹ̀ àwọn náà sì gbà bẹ́ẹ̀ ó pe ẹ̀ lánàbí ọlọ́run ó pe ara rẹ̀ lánàbí ọlọ́run ó pe rẹ̀ lójì sí ọlọ́run àwọn náà sì gbà bẹ́ẹ̀ pànàbí ọlọ́run ni òjì sí ọlọ́run ni ìdí nìyẹn tó fi gá sí pé tá má ti dárúkọ rẹ̀ wọ́n sọ pé aleyhi salam fún un torí kó ti pèrè lánàbí ọlọ́run ni ó ti pè é ọlọ́run. mo wá sọ wípé nínú dictionary lárúbáwá tá a bá lọ sí any dictionary lọ check ẹ̀ google rẹ̀ google fún what is the meaning of khatam yóò bí wá fún ọ pé khatam means ring and final. ìgbà maria mú ríngì àmú final mo wá sọ pé ta lọ́mọ wá ṣèdájọ́ láàrin wa báyìí o ẹni tí ó ṣèdájọ́ láàrin wa kì í ṣe dictionary o torí pọ́lọ́wọ̀n rán dictionary ń ṣẹ́ o ẹni tó lọ́n fi ṣẹ́ran ni Muhammad ọmọ Abdullahi òun ló ké àyà yìí fún àwọn sọ̀hábà kí ló tún ká támà nàbì yìí kí ló túmọ̀ rẹ̀ sí kí ló tún ká támà nàbì yìí kí ló túmọ̀ rẹ̀ sí fún àwọn sọ̀hábà ìtumọ̀ tánàbì bá túmọ̀ kátámọ̀ nàbì yìí sí òun ìtumọ̀ tí yóò wọlé kódà bí dictionary tú sí gba ọ̀nà ìyẹn ò kàn wá mọ́ torí pé likuli mọ̀kọ́mí mọ̀kọ́ọ̀lùn wàlikuli mọ̀kọ́ọ́lìn mọ̀kọ́ọ̀mùn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọmọ ní ààyè tiẹ̀ ààyè kọ̀ọ̀kan ó ti ní ọ̀rọ̀ tá a máa ń sọ níbẹ̀. in the context of the verse nínú bí ọ̀rọ̀ náà ṣe wá nínú struggle Ahzab aya forty can it be translated into a ring or the final? Inshallah, we proceed tomorrow by the grace of Allah. Lẹ́yìn náà, mo tún ní program live program pẹ̀lú dáwà ànàbàwíyà láti aago bíi mẹ́sàn-án ààbọ̀ bíi nine thirty láàrin nine thirty sí ten depending on the. Uh, the network torí pé nìyẹn èkó ló wà èmi wà ń bàdàn á wà connect ara papọ̀ so láàrin nine thirty sí twelve o'clock ò ní mo máa ń ṣe prógámù lórí pílátífọ́ọ̀mù àdáwà nàbàwíyà ohun tí mo dẹ̀ ń tírìtì ń bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ àwọn Tìjàníyà àkọlé rẹ̀ ni ìrújú àwọn Tìjàníyà torí pé ìjọ Amadíyà àtijọ́ tìdáníyà ìbejì ni wọ́n ìbejì níjọ tìdáníyà àti ìjọ amadíyà even though ìjọ amadíyà ó dé lẹ́yìn sufi ṣùgbọ́n bí ìbejì jọ ni àwọn méjèèjì so ìwọ tó bá tún láǹfààní láti pàdé mi lórí àdáwà nàbàwíyà pàdé mi ń bẹ̀ ṣùgbọ́n ní ti ìjókòó irú àwọn amadíyà ojoojúmọ́ nìyẹn nínú mọ́ṣáláṣí wa ní àyè láti aago mẹ́rin ìyẹn ní tabatikasu ìtàn nìyẹn o títí tí àsìkò mọ́gíbì yóò fi tó subhanakallahumma wa bihamdika ashadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. الحمادية àwọn ìjọ amadíyà àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kìí se mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí mírísà gulam ahmadu lànábì àwọn amadíyà lòjíṣẹ́ àwọn amadíyà múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kìí ṣe mùsùlùmí o amadíyà rẹ̀ sí tí wọ́n ń ṣe masihu tí a ń retí isa ọmọ mariama kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán nífẹ̀ẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́